fún Ọlọ́run ní òkè ọ̀run àti ní ayé àlàáfíà ìfẹ́ inú rere sí ènìyàn. Orúkọ mi ni ìránṣẹ́ Ọlọ́run olùṣọ́ àgùntàn Adéwọlé ẹ̀rí olúwa Joseph ẹni ọ̀wọ̀ láti iléeṣẹ́ ìránṣẹ́ ti Life World èyí tí à ń pè ní ọ̀rọ̀ ìyè. Eléyìí jẹ́ ẹ̀ka kan láti iléeṣẹ́ ìránṣẹ́ ti BMAA tí ó jẹ́ ti Nàìjíríà nípasẹ̀ oore ọ̀fẹ́ Ọlọ́run èyí tó fìdí kalẹ̀ sí ìlú Ìbàdàn. Gẹ́gẹ́ bí ìṣe wa, a ó máa bá ara wa sọ ọ̀rọ̀ Ọlọ́run nígbà tí a máa kẹ́kọ̀ọ́ láti inú ẹ̀kọ́ pàtàkì èyí tí mo pe àkòrí ẹ̀ ní ìwàláàyè Ọlọ́run. Ìwàláàyè Ọlọ́run. Ẹ kíyèsi, ẹ rí i pé nípa oore, nípa, nípa ẹ̀mí mímọ́ Ọlọ́run, Ọlọ́run ṣe ìlérí láti wà pẹ̀lú wa ní ìgbà gbogbo, ẹ́ tí a bá lè béèrè fún eléyìí. Eléyìí túmọ̀ sí pé nígbà tí a bá ti gba Jésù Kristi gẹ́gẹ́ bí Olúwa àti olùgbàlà wa, ẹ́ òun á wa, á sì fọ̀ wá nù, á wẹ̀ wá mọ́ láti inú wa jáde sí òde kí ó ba lè máa gbé ní inú wa. Àti kọ́kọ́rọ́ fún ìgbé ayé èyí tí a wà yìí àti ayé tó ń bọ̀, òun ní wípé kí a máa ní ìrírí ká tó ní ìrírí ìwà Ọlọ́run àti agbára Ọlọ́run, ìwà Ọlọ́run àti agbára Ọlọ́run Ọlọ́run tó ga jùlọ ní ojoojúmọ́, ní ojoojúmọ́. Eléyìí ló máa wá darí wa sínú ìbéèrè tí a gbọdọ̀, tí a ó fi ọ̀rọ̀ Ọlọ́run wá ìdáhùn sí. Ọ̀pọ̀lọpọ̀ á béèrè wípé báwo wá ni mo ṣe lè ní ìrírí ìwà láàyè Ọlọ́run nínú ayé mi? Báwo ni mo ṣe lè ní ìrírí ìwà láàyè Ọlọ́run nínú ayé mi? Eléyìí kò le. A lè rí ọ̀rọ̀ Ọlọ́run. Ẹ jẹ́ ká ṣí bíbélì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 tí ó sì kó àwọn ọmọ Léfì àti àwọn àlùfáà tó kó wọn jọ láti gbàdúrà láti ya ilé tẹ́ḿpìlì tí ó kọ́ yìí, ẹ̀ láti yà á sí mímọ́. Ibẹ̀ ni ìwàláàyè Ọlọ́run ti yọ sí gbogbo, sí àwọn ènìyàn ṣùgbọ́n àwọn ènìyàn ò lè dúró. Solomoni nìkan ló dúró tí sì ń bá a sọ ọ̀rọ̀ tí à ń kà yìí. Ẹ Ọlọ́run ń ṣe ìlérí níbí báyìí ó sì jẹ́ ìlérí tó jẹ́ pé kì í kàn ṣe pé á rí bẹ́ẹ̀ ọlọ́run ní ìgbésẹ̀ tó máa gbé bẹ́ẹ̀ ni àwọn ọmọ Júdà pẹ̀lú náà ní ìgbésẹ̀ tí wọ́n gbọ́dọ̀ gbé gẹ́gẹ́ bí ọmọ májẹ̀mú pẹ̀lú ọlọ́run kí ni nǹkan tọ́lọ́run sọ ni pé ọlọ́run gbé gbèdéke kalẹ̀ pé bí àwọn ènìyàn mi tí à ń pe orúkọ mi mọ́ bá rẹ ara wọn sílẹ̀. Ẹ̀rí, a rí pé ohun àkọ́kọ́ tí a gbọ́dọ̀ lè kíyèsi ni wípé bí a ò bá rí, bá ò bá rí ìwà láàyè Ọlọ́run, a gbọ́dọ̀ lè jẹ́ ẹni tó jẹ́ onírẹ̀lẹ̀ tó ń rẹ ara ẹ̀ sílẹ̀ tó mọ̀ wípé Ọlọ́run òun ni ọba lórí ohun gbogbo àti pàápàá lórí ayé ènìyàn kan. Ìwọ tí ò gbọ́ mi, bí o bá rí ìwà láàyè Ọlọ́run torí pé ìwà yìí ọ̀pọ̀lọpọ̀ fẹ́ràn ẹ ìwàláàyè yìí ó jẹ́ ohun tó dùn tí àwọn èèyàn lè rí tí tí Ọlọ́run bá wà pẹ̀lú ènìyàn ó ṣe é rí láti inú èso àbí ìṣẹ̀lẹ̀ tí ó máa ṣẹlẹ̀ sí ènìyàn èèyàn á mọ̀ pé Ọlọ́run wà pẹ̀lú ẹni yẹn àwọn èèyàn ń fẹ́ ṣùgbọ́n Ọlọ́run wá ń ṣe ìlérí fún àwọn ọmọ Ísírẹ́lì ìwàláàyè òun bí wọ́n bá rí i àkọ́kọ́ ni wípé kí wọ́n rẹ ara wọn sílẹ̀. Ìkejì ni wípé kí wọ́n bá gba àdúrà ẹ ké hallelujah tí wọ́n bá gba àdúrà ẹ rí irú àdúrà tí àdẹ̀ ń sọ yìí kì í kàn ṣe àdúrà Ọlọ́run fún mi lówó Ọlọ́run wò mí sàn Ọlọ́run kì í ṣe irú àwọn àdúrà bíi pé àdúrà tí mo fẹ́ ṣùgbọ́n ẹ fún ìlò ara ẹni ṣùgbọ́n àdúrà yìí jẹ́ wíwá ọlọ́run àdúrà fífi ìwé ìpè fi pe ọlọ́run ní ọ̀nà tó yàtọ̀ sí inú ayé wa àdúrà wípé mo mọ̀ pé òun nìkan ló lè ràn mí lọ́wọ́ tí mo sì ń wá fún ìwàláàyè wọn ìyẹn ni àdúrà tí ibẹ̀ yẹn ń sọ ó ní tí wọ́n bá sì wá ojú mi wíwá ojú ọlọ́run sì jẹ́ níní ìbáṣepọ̀ pẹ̀lú ọlọ́run wíwá àti láti àti wíwá fún níní ìbáṣepọ̀ pẹ̀lú Ọlọ́run. Ọ̀pọ̀lọpọ̀ ló ń wo ọwọ́ Ọlọ́run ṣùgbọ́n tí wọn kò wo ojú Ọlọ́run. Bíbélì sọ̀sọ̀ nínú ìwé, nínú ìwé Sáàmù orí ìkẹtàdínníọgbọ̀n ẹsẹ̀ ìkẹjọ. Ó ní "Ẹ wá ojú mi", ó ní "Ẹ wá ojú mi", ó ní "Ẹ wá mi, èmi yóò sì di rere fún yín". Àwọn ìlérí Ọlọ́run nìyẹn. Eléyìí ń sọ nípa wípé tí a bá lè wá ojú Olúwa fún ìbá, ìbáṣepọ̀, fún ì, fún ìbádọ́rẹ̀ẹ́, fún ìbáṣepọ̀ nínú àdúrà àti nínú ọ̀rọ̀ Ọlọ́run ní kíkà àti láti ronú lé lórí àti láti tẹ̀lé Bíbélì wípé ìyẹn nìkan kọ́. Ó lè lè jẹ́ ká rí Ọlọ́run ṣùgbọ́n ìyẹn nìkan kọ́. Ó ní tí a bá sì yípadà kúrò nínú ọ̀nà búburú wa, ọ̀nà búburú yẹn túmọ̀ sí pé ìgbé ayé búburú, ìgbé ayé tí Ọlọ́run kò lọ́wọ́ sí, ìgbé ayé tó tako ọ̀rọ̀ Ọlọ́run lóòótọ́ là ń gbé bíbélì lóòótọ́ là ń gbàdúrà ṣùgbọ́n ṣíṣe ọ̀rọ̀ ọlọ́run ń kọ́ ọlọ́run sì jẹ́ ọlọ́run fúnra wọn bíbélì wípé láì tẹ̀kọ́ ṣe ni ọ̀rọ̀ wà ọlọ́run sì wà pẹ̀lú ọlọ́run ọ̀rọ̀ náà bíbélì wípé ó láti ṣe ni ọ̀rọ̀ wà ọ̀rọ̀ wà pẹ̀lú ọlọ́run ọlọ́run sì ni ọ̀rọ̀ náà níwèé Jòhánù orí kìíní ẹsẹ̀ ìkíní torí ìdí èyí tí a bá ohunkóhun tá a bá ṣe lòdì sí ọ̀rọ̀ ọlọ́run ó já sí búburú níwájú olúwa bíbélì wípé tá bá kọ irú irú ìgbé ayé bẹ́ẹ̀ sílẹ̀ tí ọ̀rọ̀ wa tí ìṣe wa tó bá ọ̀rọ̀ Ọlọ́run mu, eh, ẹ rí i pé ó ti di pé a ti kọ búburú àti kọ̀ sílẹ̀ nìyẹn. Ọlọ́run wa ṣe ìpinnu wípé òun yóò ṣe kíni o, òun yóò gbọ́ láti ọ̀run wá, yóò sì dárí ẹ̀ṣẹ̀ wa jì. Ìlérí yẹn kò tí tán síbẹ̀ nìkan. Ìlérí yẹn tún tẹ̀síwájú ó pé òun yóò sì wo ilẹ̀ wọn sàn. Ẹ rí Ṣé ìwọ ń fẹ́ ìwòsàn nínú ẹbí ẹ? nínú ìdáwọ́lé nínú okòwò ẹ. Ǹjẹ́ ìwọ ń fẹ́ ìwà láàyè Ọlọ́run fún ìwòsàn, fún ìdáríjì? Bí ó bá rí ìwà láàyè Ọlọ́run fún ìwòsàn, fún ìwòsàn ní lórí ilẹ̀ rẹ, lórí ayé rẹ, lórí ẹbí ẹ, lórí ọmọ, lórí ọkọ, lórí ìyàwó, lórí iṣẹ́ ẹ. Bí ó bá rí ìwòsàn nínú àgọ́ ara rẹ ní bí ó bá rí ìwòsàn fún ìgbé ayé ẹ, ìgbé ayé èyí tó jẹ́ ti ayérayé, òun láti wá sọ́dọ̀ Jésù Kristi ni o ní láti rẹ ara rẹ sílẹ̀ ni. O ní láti gbàdúrà ni fún ojú wíwo, o ní láti wo ojú Olúwa ni. O ní láti yípadà kúrò nínú ọ̀nà búburú rẹ ni. Bẹ́ẹ̀ ni, ìgbà yìí ló tó ni Ọlọ́run yóò tó gbọ́ láti ọ̀run wá. Ọ̀nà Ọlọ́run ò sì jìnnà. Ọlọ́run wà. Ó súnmọ́ wa ju, ju iṣan ọrùn wa lọ. Ó súnmọ́ wa ju aṣọ àbọ̀tẹ́lẹ̀ wa lọ. Ọlọ́run súnmọ́ wa ju bí a ṣe lérò lọ. Ọlọ́run sì ṣèlérí wípé òun á gbọ́ láti ọ̀run. a sì ṣe kíni o, a sì wo ilẹ̀ wa sàn. Ìwà láàyè Ọlọ́run lè wo ilẹ̀ rẹ sàn, ó lè wo ayé rẹ sàn. Tí o bá lè wa Ọlọ́run nígbà tó bá wa pẹ̀lú ìrẹ̀lẹ̀, nígbà tó bá wa láti ní ìbáṣepọ̀ pẹ̀lú wọn, nígbà tó bá wa Ọlọ́run láti lè yípadà kúrò nínú ọ̀nà búburú wa. Nígbà yìí la ó tó rí Ọlọ́run. Lónìí ẹ̀kọ́ àmúrelé wa, òní wípé Ọlọ́run yóò farahàn wá fúnra ara rẹ̀. nígbà tí a bá wá Ọlọ́run, nígbà tí a bá sì yípadà kúrò nínú ẹ̀ṣẹ̀ wa. Ìwọ tí ó jẹ́ olùgbọ́ mi, ọ̀nà kan nìyí tí ó láàrín gbogbo àwọn ọ̀nà mìíràn tí a ó kíyèsí tí Ọlọ́run gbé kalẹ̀ fún níní ìrírí ìwà láàyè wọn. Ọlọ́run ṣe é rì, ó ṣe é rì, a lè ní ìrírí Ọlọ́run ní ìyí tí Ọlọ́run fi ó fi hàn wá nínú bíbélì. Tí ó bá rí Ọlọ́run, pàápàá jùlọ ní ti ìgbàlà, bí ó bá rí Ọlọ́run, ó nílò láti mọ̀ wípé ẹlẹ́ṣẹ̀ ni ọ́ tí o lè ran ara rẹ lọ́wọ́. o ní láti mọ̀ wípé torí pé bíbélì mọ̀ sọ fún wa wípé gbogbo ènìyàn ló ti ṣẹ̀ tó sì ti kùnà ògo Ọlọ́run. A ní láti lè mọ̀ bẹ́ẹ̀ wípé a ní láti lè rí ara gẹ́gẹ́ bí ẹlẹ́ṣẹ̀. Ìyẹn nìkan kọ́. Ká wá gbàgbọ́ wípé Jésù Kristi pé Ọlọ́run fi fún wa ó kú ní ọjọ́ kẹta fún ẹ̀ṣẹ̀ wa ó sì jíǹde kúrò ní ipò òkú àti pé àwa fi orúkọ yìí fúnni tó yẹ kó ju gbogbo orúkọ lọ wípé ní orúkọ Jésù ní gbogbo ikún yóò wólẹ̀ ní gbogbo àwọn yóò sì jẹ́wọ́ pé Jésù ni Olúwa tí a bá wá gba Jésù Kristi yẹn gbọ́ tá a mọ̀ pé nítòótọ́ ló kú fún lórí igi àgbélébùú tí a bá lè ṣe eléyìí ẹ̀rí ó máa jẹ́ ó máa jẹ́ ọ̀nà ńlá fún ìwòsàn àti ìràpadà ayé wa mo gbàdúrà pé bí a ṣe ń ṣe eléyìí tá a sì ń gba Jésù Kristi gẹ́gẹ́ bí Olúwa tó ló gbára tá a sì ń jẹ́wọ́ pẹ̀lú ní ọkàn wa mo gbàgbọ́ bẹ́ẹ̀ wípé Ọlọ́run yóò farahàn wá ní ọ̀nà tó ga a ó sì di ẹni ìbùkún ògo ni fún Ọlọ́run ní òkè ọ̀run ibi tá a máa parí iṣẹ́ ìránṣẹ́ yìí sí ni ní ọjọ́ mẹ́jọ a máa tẹ̀síwájú tí o bá ń fẹ́ ìbéèrè àbí o ń fẹ́ ẹ̀bẹ̀ àdúrà o lè pè mí sórí aago plus two three four eight one zero five seven seven eight nine five four ní ọjọ́ mẹ́jọ ní orúkọ Jésù Kristi a ó tún máa pàdé Jésù ni Olúwa ó dàbọ̀.